ومن يدلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك لا وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى ní ó yọ̀ǹda fún wa láti kí ìran tààrọ̀ ìní jàmá ọlọ́kọ̀ọ́gbà ní bàádà tẹ̀síwájú ọ̀rọ̀ tá ń bá bọ̀ nípa wọ̀bẹ̀tọ́bù ilé ìhìlíwá sí ìlà ìtọ́lọ̀ ń sọ fún wa nínú alukoran tí kí àwa onígbàgbọ́ òdodo yàtọ̀ sí àwọn iṣẹ́ dandan kan lórí wa tọ́lọ̀ ti ṣe lọ́ràn yàn gẹ́gẹ́ bí ìrun ọ̀ràn yàn márààrún sọ́látù ṣúbà láti ń pè sọ́látù fàjírí sọ́látù zuhur sọ́látù asri maghrib àti ìṣá ààwẹ̀ ramadan zaka hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìdí kìí ṣe ọ̀ràn yàn fún wa tàbí súnmọ́ lọ́hùn àwọn àti pé èyí tó dáa jù tó lọ́lá jù tó lóore jù ó ní àwọn ìdí arí nínú ànábì pé sọ fún wa wípé ọlọ́run nífẹ̀ẹ́ irú àwọn ìjọsìn bẹ́ẹ̀ tàbí ó sọ fún wa pé ká ṣe tàbí arí tó ń ṣe gbogbo ẹgbẹ́ kò sọ nǹkan kan nípa rẹ̀ wa. àwọn yìí ni a tó wá bẹ̀rẹ̀ pẹ̀lú ìran òru táǹpé ní atahajù àti ìran táàmù sí àlèwítìrì ní kásẹ̀ńlẹ̀ ọ̀rọ̀ wítìrì jẹ́ àwọn ìbéèrè táàfi kásẹ̀ rẹ̀ ní wípé ìdí ó ní àwọn kan pàtó tàbí súra pàtó kan tí Ànábì sallallahu alaihi wa alihi tó máa ń kà nínú wítìrì ac òun náà ni wípé àwọn irun òru tánà ní nǹkan tó ń kí àti wítìrì a rí àwọn àkọsílẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ píráka mẹ́ta yẹn ló ń fẹ́ lò fún wítìrì wípé ànábì jẹ́ ẹni tó máa ń ka suratul A'la tàbí sí sabbih isma rabbikal a'la suratul Kafirun tàbí sí suratul tàbí sí qul ya ayyuhal kafirun àti suratul Ikhlas tàbí sí qul huwallahu ahad أنا أبي بن كعب رضي الله عنه صحابي تعمل في أبي تركوا رنجة أبي وما كعب صلى الله عليه oníkánà rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam yaqra'u fil witri ànábì jẹ́ ẹni tó máa ń ka súra nínú wítìrì kí láwọn súra náà sabbihisma rabbikal aala ilé وقل يا أيها الكافرون أدج وقل والله أحد أدتا ولا يسلم إلا بآخرهن ànábí ò ní sálámà àyàfi nígbà tó bá ka kí àwọn àyà mẹ́fẹ́ súrà mẹ́fẹ́ tó wá ti ka kí rákà mẹ́fẹ́ ta ẹgbà ti sọ nínú ọ̀nà tí ànábí máa ń gbà láti kí wíkú rákà ta jókòó lẹ́yìn tó bá kí méjì láti ṣe tó jẹ́ Ubay ibn Ka'b náà tún sọ ní àdíjẹ́wà nù Nàṣáì Àbúdá Tirmidhi àti Ibn Majah. Ubay ibn Ka'b tún ní Anna Rasulullahi sallallahu alaihi wa sallam. Kana yutir bi sabbih ma rabbika al فإذا سلم قال سبحان الملك القدوس ثلاث مرات yàmódù bí a sọ́ọ̀tà hú fi gbá àlìsà ó ní ànábì jẹ́ ẹni tó máa ń ká àwọn súrà ta sọ yẹn sábì isma rọ́bì kàlàálá olíyàyà alìkáàsìnà àti kúlú aláàhẹ̀ nínú wítìrì tánàbì bá wá sálámà tán ètò fi kún bí ní pé tánàbì bá sálámà tán ànábì máa ń sọ tàbá parí tàájú ìtàtà bíbìrì lè gbónú ìta sọ̀lẹ̀ ìta sálámà ni kìí ṣe àtàfún látàmọ́ ṣe lẹ́yìn ìrun ọ̀ràn èèyàn mára àwọn ṣe ẹ̀kú tábà ti sálámà tí wọ́n ti sáàmù tábà sọ ní àtàfúlà àtàfúlà àtàfúlà اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك títí dé ah, mu'awwidhatan qul huwa Allahu ahad qul a'udhu bi rabbil falaq àti nas àní kàyẹ̀ nínú tààjù tàbí wítìlì ìtànàbí ma ń sọ mẹ́ ni tó bá kí tán rihana al-malikil kudus ẹ̀mẹ́ta ni ó sọ subhana al-malikil kudus subhana al-malikil kudus subhana al-malikil kudus bẹ́ẹ̀rẹ̀ lè wáyé pé mẹ́ta rọ́gbòlì mẹ̀láíkà ti wà róòhù ń kọ́ róhànà àkọọ́lẹ̀ tí ma ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mẹ́lẹ́kìlì kò dé rọ́gbòlì mẹ̀láíkà ti wà rọ̀ Sheikh Al-Albani rahimahullah rọ́mùtàn wá sí àtàwọn afáà sọ pé rọ́gbòlì mẹ̀láíkà ti wà róòhù yẹn tó lékò yẹn kò lálàáfíà torí náà jẹ́ ká dún mímọ́ ká tẹnumọ́ yohana malikili kudus nìkan ní ẹ̀mẹ́lò ní ẹ̀mẹ́ta ọlọ́pọ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ fúlá sọ̀tàn ní ṣókí bàbá ti ka sàbábẹ́ kí wítìrì oníraka mẹ́ta súra àrákà eh, alákọ̀ọ́kọ́ lẹ́yìn fàájì àkà sọ́rọ́tìlẹ̀ ààlà bàbá diraka ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn fàtí àsúrọ́tùlẹ̀ káàtì bàbá diraka ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn fàtí àsúrọ́tùlẹ̀ ìkìláàsì bàbá alákọ̀ọ́kọ́ lẹ́yìn fàtí àsúrọ́tùlẹ̀ ààrẹ nísàlẹ̀ bàbá ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn fàtí àkúlẹ́yà ayálẹ̀ka fèrún bàbá ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ṣùgbọ́n àwọn nǹkan tá a sọ ìkè sọ̀rọ̀ èèyàn o tí ẹ̀ bá kí wítìrì lóòrùn àbókí lẹ́yìn iṣẹ́ ara òru náà ti bẹ̀rẹ̀ láti ẹ̀yìn Maghrib téèyàn bá wá ka àwọn súra ìsìn nǹkan sónírun onírun tí yóò gba ládá pè ní kìí ṣe wípá nàbí sọ pé o ní kẹ máa kà ó sí lọ́rùn rẹ̀ lè wà lórí hádá wọlọ́fẹ́lá àìlẹ̀mú ọ̀sọ́lọ́lọ́ alẹ́nàbí iná Muhammadu wà alẹ́ẹ̀lì ọ̀sọ́bìí àjùmáyìn tó wádìgbà ní àmà ìṣàlàyé lórí èyí láàmà sí rọ́kà àtàlè fàjìrì rọ́kà pé ákàtí ẹ̀kú tó sọ̀rọ̀ lè lórí náà ní oríṣẹ́jú mẹ́jọ láti lè títọ́ ń pè ní ọkà sàlìfàjìrì fún àbàbà wa ń jẹ́ ọmọ ń pè ní rákà tí ní lìfàjìrì rákà tí ní lìfàjìrì ìfọ́kà àtàlìfàjìrì hàtùlónì àìndàlìdọ́ọ̀fà hàtùlónì àìndàlìdọ́ọ̀fà nínú èdè òyìnbó a máa ń lo apostrophe olus book a lọ sí fcl olú yẹn a wá fún apostrophe sí báàlè bá mọ̀ pé ìwé ìjẹ́ ti ta ní ojú ẹ̀sìn olú ó là ń pè ní ìgbọ́n tá bá sọ olú book ànímọ̀ pé òun ló ní ìyẹn tí a ní ṣàfihàn ìwé yẹn sọ́dọ̀ olú tí a bá ní olú book wọ́n tẹ́ wá ní olú book ìwé olú àti wọ̀n tí wọ́n ṣàfihàn ìwé yẹn sọ́dọ̀ olú inú èdè lárúbáwá tó bí nǹkan bá jẹ́ méjì náà lórúkọ kí wọ́n bá lè mọ̀ pé wọ́n ṣàfihàn nǹkan yẹn sọ́dọ̀ nǹkan kan wọ́n ó já nóònù tó wà ń bẹ̀ kúrò olùbí jẹ́ rákà tó nílò fàjìrì ló jẹ́ rákà àtẹ́yìn lè fàjìrì rákà àtẹ̀lẹ̀ fàjìrì ní ẹlẹ́gbẹ̀ẹ́ kan náà kí ni wọ́n pè ní rọ́kà àtàlìfàjìrì àsúnà tó rọ́ ìbá kọbílà sọ̀lá àtàlìfàjìrì súnà kan tààdún tààdún ní máẹ̀ ṣáájú ìrùn ṣúgbù ìrùn fàjìrì wáyé àwọ́kàdì tún mẹ́ni wà àbọ́mìhà fọ́bùlẹ́nì wọ́n bá ní kéèyàn máa sọ̀rọ̀ nípa nọ́fílà yíyàn nínú àwọn nọ́fílà tó lágbára tó sì lọ́lá jù òlèlè nínú ìdí alákọ̀ọ́kọ́ orin àlèwọ̀n hafa zọ́ta àlèhìmà anábíwa Muhammad sallallahu alaihi wasallam kánà yóò àlèhìmà hadron wasafara anábíwa lè ní o tàbórí ìrìn lámìyàkùn yàdá ọmọ ànábì kìí pa ìrun tákàtà lífàjírí kìí fi ilẹ̀ rárá tó bá wà nílé yóò kì gbórìnrìn àjò yóò kì ìyàwó Aisha tọ̀bí ọlọ́ọ̀tàlá ni a sọ wípé lámìyàkú ni nàbí yìí sọ̀lọ̀lọ́hù àlè aṣádà tààùdà mínihú alárakà àtẹ́ ilẹ̀ fàjírí ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó ní ànábì kò dún ní mọ̀ nǹkankan nù ìyẹn pé kò tẹpẹlẹ mọ́ tàbí kò tẹra mọ́ tàbí kò mú lọ́kùnkúndùn nínú àwọn náfílà yíyàn náfílà kankan tó lágbára tó bó ṣe tẹra mọ́ lákàtà alifájírì ìlákà méjì táǹkì ṣáájú fájírì sànábì dún ní sọlọ́lá àlèwàsọ́lá nínú rẹ̀ omi ọ̀rọ̀bá nàbí sọ wípé ọkà àtàlì fàjìrì khairu mina dúnìyà wà máa fi hà dígèjì ẹnu ládá anábì ní sọlọ́lá àlèwàsọ́lá bọ̀wá mọ́sílì láka méjì tá a máa kí ṣáájú ìrun àṣùbá yẹn khairu mina wà máa fi ìhà àti gbogbo tí ń bẹnu ayé lọ ó lóore ju ayé lọ àti gbogbo kí ni ní tó ń bẹ nínú ayé tó fi ẹ̀bá yẹn lọ́jọ́ láráká méjì láti yàn láàárọ̀ ìka tó ti ṣúgbò ìtàkì tàbẹ́ni tí ọlọ́run kádàrà kórí yàn kan tó ti ṣúgbò ìdí ó yàn lẹ́yìn ṣúgbò tí ò bá ní ráàyè lásìkò òjò ha tàbí tó ń páyà kó lè mọ́ ráàyè yàn tàbí ò lè gbàgbé olóore ju ilé ayé yìí lọ àti gbogbo tí ń rẹnu ayé gbogbo ń dáilé pọpọ́ lọ́rọ̀ tí èèyàn lè ronú dé nípa ayé nípa yòròyòdó ayé ìgbádùn ayé títóbi ayé gbogbo tó wà ní ayé pátá ìpá ti mọ̀ tẹ́lẹ̀ ìpá àmọ̀ tó ti lọ ìpá àmọ̀ lọ́wọ́ ìtí ń jẹlẹ̀ lọ́wọ́ táàmọ̀ nínú dáadáa ayé àti tí ò sí ìdé tàbí ní nǹkan bíi ọgbọ̀n ọdún sẹ́yìn ní nàìjíríà báyìí ní ìfi àṣọ̀rọ̀ àǹsẹ̀ gbogbo ayé gan pápátá àwọn ọdún kan sẹ́yìn kò sí sí ń jẹ́ àǹsẹ̀ nígbà yẹn tábìsì tánàbí sọ ó kó gbogbo nǹkan táàmì rí lò tó gbé òní ó kó sínú àti tí ó padà dé ànábì ní ó lóore jù lọ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ súnmọ́ fájírì yìí tí ànúbíwá Muhammad sallallahu alaihi wasallam tó tẹra mẹ́yìn ànúbí òkìkì ṣeré débi wípé kéèyàn tọ́lọ̀ bá kádàrá kéèyàn ṣe kí ni kéèyàn mọ́kì lọ́nà káàbí lọ́nà ní pé ó bàbí tàbó pẹ́ dé mọ́ṣáláṣí tàbí kò rántí èèyàn nílé kó tó wá mọ́ṣáláṣí tí a bá kírun tán ṣubú ìgbàlá ìbú aláfihàn tàbí kó di àsìkò òjòwà ọlọ́run ṣàánà wa báwo la ṣe ń kírun yìí irun yìí ó jẹ́ ìrun kan tí kéwú ẹ̀ pọ̀ ó fúyẹ́ ní kíkí tòríkà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a máa ń ṣe ìrun náà ní fúfúyẹ́ gẹ́bí ìyàwó Aisha ṣe sọ wípé káàna nàbí sallallahu alaihi wasallam yukhaffifu rak'atayn al-lathayn qabla salati al-subh Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó máa ń ṣe ní fúfúyẹ́ àwọn aráká méjì tó ṣe pé wọ́n ṣáájú ìrun ṣúgbì yẹni ráká àtàlfàjì yukhaffifu ṣáájú èrò ṣúgbì ìrákà méjì ta mọ́ èèyàn yà mọ́bì máa ń ṣe lè fún fúyẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mo ti gbọ́ káwọn kan sọ búlẹ̀ pé wọn kì í ṣàfà ṣùgbọ́n wọ́n ń fẹnu pera wọn láàfà wọn kì í rárá o ṣùgbọ́n torí báwọn èèyàn rò fáàfà ni wọn àwọn náà tó ń fẹnu pera wọn láàfà tí bá sọ bẹ́ẹ̀ kì í ṣe pé mo fẹ́ yẹ̀yẹ̀ wọn àbí yẹpẹrẹ àwọn tí mo sọ yìí wọn ò mọ tí ó rárá o ó dàbẹ́ yìí náà bẹ́ẹ̀ ti jó kò fẹ́ nǹkan omi iṣẹ́ ẹ̀mọ̀ yìí náà ṣùgbọ́n wọ́n lọ fúra wọn tí kò bí ẹni tó ní mímọ̀ ni wọ́n ó dàbí ẹni ní bóyá ní gbájì ní bàdẹ̀ tí wọ́n bá ń tajà ẹ̀bá àwọn kan wà àwọn kan ló ní ṣọ́ọ̀pù àwọn kan ló lọ́jà wọ́n kàn jókòó kalẹ̀ tẹ́ bá fẹ́ ra ìdàkílẹ̀ bẹ́rọ̀ àwọn ni ó tajà fún iṣẹ́ bá lọ́gbọ́n wà fún ẹ tó ní ṣọ́ọ̀pù àwọn ó kí ni wọ́n ó yọ tí wọ́n sápò ó pé èèyàn kò bá ṣẹ̀rí àwọn kéèyàn lọ máa ṣe irú iṣẹ́ bá wọn ìwọ kọ́ ló ní ṣọ́ọ̀bù ìwọ kọ́ ló ní ilé ìtajà tó wà ńbẹ̀ ó ti dá àwọn èèyàn lọ́nà irú àwọn tí wọ́n máa lọ fún jókòó sọ́nà ọjà yẹn nílùú wa ń bí ọjà òṣèlú ọjọ́ tàbí tó ń ru ọjà wọn lọ sí inú ọjà láti lọ tà nǹkan náà fẹ́ tà wọn ó dá wọn lọ́nà wọn ó máa rà nájíṣù ìran nájíṣù kan náà ni ànábì ní èèwọ̀ ni ẹ jẹ́ kó kálukú kó ọjà ẹ jẹ́ kó kálukú kó ẹrù tàbí tó fẹ́ tà dénú ọjà tí wọ́n bá dénú ọjà jẹ́ ọjà ṣe pọ̀ sí nínú ọjà yẹn ni ó sọ bí nǹkan yẹn ó ṣe wọ́n sí tàbí bí ó ṣe dínwó sí ó dẹ̀wà nù principle economics now, the market force is going to determine the price so èèyàn ni táwọn ẹbí kọ wà so irú àwọn èèyàn ní ìsìn wọ́n á ti tajà ọjà five hundred naira wọ́n tà ní seven hundred naira wọ́n fún ọlọ́jà five hundred àwọn ò yọ seven two hundred naira sápò a máa ń ṣẹlẹ̀ náà tá a bá fẹ́ lọ rẹran àwọn ń bàràǹdà àwọn kọ́ ló lẹ́ran ọ̀tẹ́wájú aláàjì tẹ́fẹ́rẹ́ ẹran ní ọ̀dà ìwò nílé iye kìíní kan báyìí ìsọ̀lẹ̀ tí ìwọ bá ti lọ tán wọ́n yọ sí àwọn òfò ẹlẹ́ran lówó mo rò pé díẹ̀ kò bá mu rárá kò bá mu rárá bó ti rẹ̀ kí ó má kò bá mu. sọ irú ẹni ìyẹn ló wá ń sọ pé ṣèbí wọ́n sọ pé ànábì sallallahu alaihi wasallam ń ṣe rákàtà àlùfájìrì ìlú fúfú yẹ tó bá fẹ́ kí rákàtà àlùfájìrì rákàtà méjì pápá eré ni tó lè ń lò ní ìrun tí wọ́n ànábì máa ń sáré kí ni tó tẹ́lá tí ń ṣe wáàsí ní mọ́ṣáláṣí tí wọ́n máa ń ṣe wáàsí pé ká máa farabalẹ̀ kírun ká máa sáré oníṣègbè ànábì máa ń sáré kí ìrun fájìrì ní wọ́n sọ bá ànábì máa ń sáré kí ìhọ́pì ó máa ń ṣe ní fúfú yẹ ìyẹn pé ìrá àwọn nǹkan súrà tó ń kà ń bẹ́ kì í gùn kì í gùn tí súrà ọ̀bá sì ti gùn rùkú àti sùjúdù ò ní gùn torí pé wọ́n ní ànábì sallallahu alaihi wasallam bó bá ṣe bí súrà tó kà nínà ló bá ṣe kù sí náà ni àsìkò tí ó lò ní rùkú ó ṣe pẹ́ sí àti àsìkò tí ó lò ní sùjúdù tó bá ka súrà tí ó gùn àsìkò tí ó lò ní rùkú àti sùjúdù yóò kò ní gùn kò ní pẹ́ mọ́tàlásá kásúrà tó gùn tó lo àsìkò tó pọ̀ nínàró ní dúró bẹ́ẹ̀ náà lásìkò tí ó lò ní rùkù àti sùjú ìyẹn nígbà tó bá rúkú àti tó forí balẹ̀ bẹ́ẹ̀ náà lásìkò ní oṣù pẹ́ tó tí ò yẹ nìyẹn máa ń kà àkà láti ọ̀dọ̀ sọ láti inú wípé máa بعد الفاتحة قل يا الكافرون وفراقة الثانية قل ولا أحد rákà alákọ̀ọ́kọ́ ànábì máa ń ka kúlíyà yálì káàfìrún rákà ẹlẹ́ẹ̀kejì ó máa ń ka kúlíwà lọ àhàdì ànàbí rẹ́rẹ́ tààrà bí ẹlá àdìwú àna rasúlà lẹ́sọ̀lọ̀ láàrin rasúlà ń kọ́rọ̀ àfìrà káàtẹ̀ ilẹ̀ fàjìrí kúlíyà yálì káàfìrún wà kúlíwà lọ àhàdì rọwáhù muslim

ni ò gbajúmọ̀ lẹ́nu àwọn èèyàn wa nítorí pọ̀pọ̀lọpọ̀ ò mọ àyà yẹn sórí inú ráka ẹlẹ́ẹ̀kejì ya alàlìkìtà àbìtà àlà ìlà kálímọ̀tì sàwà ń bẹ́yìnà 64 muslim ló gbà wọn so kọ́lọ̀n kó ṣàánà wa so nítorí náà <clears throat> súnà tó wà fún rákàtà alifájìrì ní pé ìran tó fúyẹ́ pé ànábì kì í ka súrà tó gùn lẹ́yìn fátíà nínú dúró méjèèjì dúró alákọ̀ọ́kọ́ tó bá ké fátíà tán yóò ka kúríyà ìrálẹ̀ káfìrún tàbí kó ka aya 136 nínú Suratul ka ahad tàbí kó rákà ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gọ́ta aya 54 nínú sura ẹlẹ́ẹ̀kẹta suratu Ali Imran ọlọ́run kó ṣàánú rẹ̀ ah, eléyìí tá a wí يفعل هذا تارة ويقرأ الكافرون والإخلاص تارة أخرى وهذا من تنوع السنة هو àwátọ́lọ̀ bá kádàrà ká mọ̀ kí àtẹ́ntì mọ̀ kí ó náà ìbáyà ẹ̀yọ̀ kan wọ́n kọ́ wa náà káhà sóní tó bá ta kúlé àyàlẹ̀ káàkiri lónìí ó lè ké fún odidi ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ tí ń bọ̀ kó tún ka ti àyà bá kọ́rọ̀ tàbí kó gbé síra wọn ó lè ka lónìí kó ka yẹn lọ́la kó ka ilé lọ́tùnà tó tún àbí kó ka ilé lọ́rùn sọ́nà oṣù kan kó tún yọ yé wa ṣùgbọ́n ni àmì rí ẹ̀rí fún ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́ ṣe ànàwọ̀ nínú súnà tó wà rákàtàlẹ̀ fàjìrí o ní ìkátà ń pè ní alìtìjáò ìfẹ̀gbẹ́lélẹ̀ tàbátí méjèèjì tàbátí rákàtàlẹ̀ fàjìrí rákàtà méjì tàbá ìyàtán tàbí ẹ̀gbẹ́lélẹ̀ ìyá wa Aisha radiyallahu ta'ala ó sọ ipé káàna nàbí sallallahu alaihi wa sallam sọ́lá káàtẹ̀rì fàjìrì ìtọ́jà àìlàṣí kéhì táàmà bí fàjìrì kan a máa fẹ̀ gbé ọ̀tún rẹ̀ lélẹ̀ a máa ṣe kí ni a máa fẹ̀ gbé ọ̀tún lélẹ̀ kó tó kí súwì ìyẹn ló fà táwọn zọ ìrí zọ ìríyà tàbáwọn zọ ìrí yóò mọ́bí àwọn òun ni àwọn tó yẹ pé mẹ́mbà ṣe ká mẹ́sù bó ṣe wá nìkan ni wọ́n ṣe tù mọ̀ ní gbọ́ nǹkan ní ìtẹ̀ẹ̀sọ̀ làwọn sọ pé ẹni tí ò bá fẹ̀gbẹ́ lé lẹ́yìn tó kí rákà tálí fájírì tá à ń sọ yìí rákà méjì tá mọ́ kí ká kí súrù yẹn ẹni bá kí tán tí ó fẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀ lélẹ̀ tó wá lọ kírun ṣubú kò nírun àmọ́ yẹn ló sọ bẹ́ẹ̀ wọ́n ń torí pé ìyàwó Àìṣà sọ pé káàmì nàbí yíó sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam jẹ́ ẹni tó ṣe pé ìdá sọ́lá rọ́kà àtẹ́yìn fàjìrí tó bá ti kí rákà méjì ṣáájú fàjìrí tán ìtọ́jà aláṣíkú ilẹ̀ àìmá yóò fẹ́ gbé ọ̀tún rẹ̀ lélẹ̀ kí ló adé tá àmọ́ gbọ́ wà sí ẹ̀lẹ́nu àwọn àfà tẹ̀bá ti kí síbìtàn ẹ̀fẹ̀gbẹ́ lélẹ̀ o bẹ́ẹ̀ bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ nírun ìdí ni pé ọ̀rọ̀ wọn yẹn ò wọlé ọ̀rọ̀ wọn yẹn ṣígbì ni kò wọlé pé èèyàn ní ní ọ̀rùn iná rọ̀súlá sọ̀lọ́lá ilẹ̀ rọ̀sọ̀lá kánà yìí sọ lè rà kàtẹ́lẹ̀ fagiri fi bẹ́ ìtìhì wà ìdá kọ́rọ̀já ìlàlẹ̀ لأن الصحابة ينتظرونه ينتظرون حضور رسول àwọn sàábé máa ń retí bíbí ànábì wọ́n á ṣùgbọ́n àmọ́ṣíláṣí ẹgbẹ́ mọ́ṣíláṣí nílé ànábì wa irú bá ṣe jókò ilé kankan tó àlẹ́gbẹ̀ẹ́ wa bẹ́ẹ̀ nílé ànábì ṣe rí sí mọ́ṣíláṣí ànábì bá ti bóòdì báyìí tí wọ́n bá rí wọ́n kàn ṣe kọ́ mọ̀ ní láì tí ìwọ̀nù mọ́ṣíláṣí náà bá ti rá ànábì tó ń bọ̀ báyìí wọ́n ṣe kọ́ mọ̀ ní so ilé lànábì tí wọ́n kíra káàkiri alifájúrì so ìyá ẹ̀yà yóò fẹ̀gbẹ́ lélẹ̀ tó bá ti ti tán èyí tó yóò sùn náà torí náà súnnà náà nù àwọn náà lè ṣe kí ni fáà náà máa ṣe tàbá ti ṣe sígbé ìtàn káfẹ́ gbé ọ̀tún wà lílẹ̀ rọrùn bá sì mú ọlọ́tọ̀ ọlọ́run ṣàánà ọ̀rọ̀ tí mo sọ kọ́lì báyá náà kẹfẹ́ mi náà lè rí àná hádà ìtìjọ súnnà tó lè àwọn àfáà apá kan ni sọ pé súnnà yìí ilé ni kò sí fàwátà kí mọ́ṣíláṣí torí ó lè dàárọ̀ lánàá ìsìn ni máa gbogbo wa ní ìtọ́láwọn èèyàn fẹ́ ṣe súnà bá fẹ́ ṣe súnà ẹ̀ẹ́kẹrin àjọ́fẹ́ gbẹ́sẹ́lé ẹgbẹ́ ọ̀fẹ́ láti sọ bẹ́ẹ̀ wọ́n lápàdán náà àwọn àfáà sọ fún wa wípé súnà yìí ilé ló wà fún tàbí ọ̀pọ̀lọpọ̀ náà àfáà wọ́n nítorí pé ilé lànà dì ti ń ṣe ilé ló ti máa ń kí rákà tàlífàjì kò sì dé mọ́ṣáláṣí kó wá sọ pé ẹ̀yin jẹ́ fẹ̀gbẹ́lélẹ̀ fún rákà lẹ́yìn tẹ́ kí rákà fàlífàjì kan á fẹ̀gbẹ́lélẹ̀ nítorí náà ẹ̀yin náà máa fẹ̀gbẹ́lélẹ̀ àoríkà a ò sì rí nínú ìṣesí àwọn sọ̀hábà tó jẹ́ nǹkan tó gbajúmọ̀ tí wọ́n máa ń ṣe ní mọ́ṣáláṣí fáwọn tó bá kí rákà tàlífàjì mọ́ṣáláṣí ọ̀rọ̀ méjì tó kì í ṣe súnà tánàbí ìṣe mọ́ṣáláṣí torí náà kẹ́nìkan máa bànújẹ́ pé látọ̀dún àti tó wọn ti fẹ̀gbẹ́ lélẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn ará nìkan náà ó ṣe mọ́ṣáláṣí ó ṣe kí súwú ìtàn sáàbà wí àní bá wí àní bá wí bí ó lè òun ṣe súná nílé lànà bí tó ṣe ní ẹ òun ò ráyè dáadáa ọlọ́run jẹ́ kó bàjẹ́ nasalullah ta'ala ni wà fíkọ̀nà lè iqtida'i bi rasuli sallallahu alaihi wasallam fi sọ̀gbìrì amúrihí ọkàbìrì yìí abẹ́lọ́un ọlọ́run rọrùn fún wa láti lè máa tẹ̀lé súnmọ́ ànábì nínú àwọn àlámọ̀rí wa kéékèèké àtàwọn àlámọ̀rí wa ńláńlá ọlọ́run kó rọ àti gbogbo bá ọlọ́run kó jẹ́ ká lè ṣe rẹ̀ fọ́lọ́run kó sì gbà ní fún wa kó jẹ́ kó ṣe wá ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا ووفقنا للحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وأقنا عذابنا صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ó àmì ò àmì ò ilé ìgbé amagbilé alọ ìdájọ́ ìdábá wa mọ́ṣáláṣí bí ẹkùtọ sínú ọgá máa kiri kàní nílé ká ti máa fi wà. Hmm, ẹ ṣe ilé lànà bí ti máa ń kiri sallallahu alaihi wasallam wà ní mọ́ṣáláṣí tó bá lé bí àgbọn òun èyí jókòó òun lọ ń kírun tààrà rẹ̀. bẹ́ẹ̀ni ìdájọ́ ìṣùgbọ́n tí àwa bá táwà bá dé mọ́ṣáláṣí jẹ́ ń pàwọ̀ àwa máa ń retí ìmáàmù lẹ́yìn tó a ní ti mọ́ ṣùgbọ́n àyàn nọ́fìlà aráka méjì nọ́fìlà aráka méjì yẹn là ń pè ní tahiyyatul masjid nọ́fìlà tàbí kí mọ́ṣáláṣí anytime alálò àlátàbá ti wọ mọ́ṣáláṣí tàbá gbèrò láti jókòó ànábìnrin ká kọ́kọ́ yẹn nọ́fìlà aráka méjì kàtòkì àníwá kí lákàtẹ́lì fàjírì yẹn mọ́ nítorí bá ti kí ní ilé àmọ́ àkíyè ẹni tí ó kí ilé yóò ti ṣàkíyèsí pé alfájà rí ti yọ kó tó kí ìyẹn lọ̀pọ̀lọpọ̀ fi wọ́n wá jẹ́ ìpọ̀pọ̀lọpọ̀ tí máa dé mọ́ṣáláṣí alfájà ni ó tó yọ gidi sórú ẹni báwọn tó ti wà mọ́ṣáláṣí gbà tó wọ́n sáájú oyan mẹ́fìlà àrákà méjì tó yẹ káyàn tó wá jókòó gbà tí wọ́n pè rún gẹ́gẹ́ bó ṣe jáṣà ńlẹ̀ Yorùbá fi wo ó ń sọ fún wa pé àrùfájàrí ti yọ yóò dìde yóò kíráka méjì yẹn ṣùgbọ́n tá yọ tó wò ó lẹ́yìn tí àlùfájàrí kò tó dé pò ó sì máa bọ̀ mọ́ṣáláṣí tó á dé mọ́ṣáláṣí yóò náà náfìlà aráka méjì yóò jókòó lẹ́ni tó ń retí ìmọ̀ bẹ́ẹ̀ ni lọ́kọ́ ràn wá lọ́wọ́. Bákan lọ́kẹ́ rọ̀.